mo máa ń sábà wò yẹn kì í pé ọmọ Yorùbá tàbá ní ẹ̀ẹ́dẹ́gbà náà kó ojú ọmọ kóòtù òjìrè ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ̀yin ọmọ òdúà ó òun nù ń gbọ́ ṣùgbọ́n ẹ̀yin kì í ti ẹ̀ pé ẹ̀ ń pé ẹ̀ ń pé Yorùbá. ẹ ṣe ẹ ṣe olótù àti gbogbo ọmọ káàárọ̀ kóòtù òjìrè tí ẹ ní àǹfààní láti máa gbọ́ mi lédè tí ò bá nídìí ẹ̀ṣẹ́ kì í dédé iṣẹ́ hmm. wọn lè àwọn Yorùbá dé ẹ̀yin Yorùbá kápẹ́ bẹ́ẹ̀ ẹni obìnrin kì í jẹ́ kúmólú hmm. tí aláìjẹ́ pé ń ṣe ni akọni ilé wọn hmm. tí wọn ò sí mọ́ èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé n tó bá jọun la fi wé òun èpẹ́ pàlójọ kó ṣe ìlérí tó bá jẹ́ pé nǹkan bá jẹ́ òdodo máa ń fara mọ́ púpọ̀ ṣùgbọ́n tí mi bá mọ ìdí ẹ̀ àbí tí mi wá díẹ̀ tí ò já síbì kan òwú tí mi kì í báyàn ọ̀ràn ni orúkọ yẹn ó lágbára púpọ̀ oníkálukú ló ń pe rẹ̀ lọ́mọ yorùbá ọmọ yorùbá ọmọ yorùbá kí ni ìtumọ̀ yorùbá nígbà tí láti bí ọdún mélòó kan ní ìsìn àti tó bí ọdún méjì kan tá a ti nà kí ní ìsórí afẹ́fẹ́ a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ alàgbà kan Dr. Sofolúwẹ̀ láti Lagos State University LASU wọ́n bá mi ṣe alábàápàdé àná fẹ́lẹ́fẹ́lẹ́ ayọ̀nà náà ẹ̀ ayọ̀kọ̀ mọ́ òkun ẹ̀ àwọn náà ṣe tán wọ́n dẹ̀ gbáradì wọ́n dẹ̀ sọ pé èyí tí mo darapọ̀ mọ́ mi pé èyí mo sọ yẹn kó ti tọ́ ni mo bi wọ́n àwọn èèyàn léèrè kí ni ìtumọ̀ Yorùbá bá a bá mú orúkọ tí àwa tí a wà ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà yìí tí à ń pè ní South West tó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn ìpínlẹ̀ tí ẹ dárúkọ yìí tá a bá wà àwọn orúkọ wa ẹ rí i pé gbogbo orúkọ wa ló ní ìtumọ̀ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ó nítumọ̀ ibi a ti wá ó nítumọ̀ tá a bá wo tá a bá wo ọ̀rọ̀ ṣàkun á ti mọ ibi tó ń lọ òye tó lọ́n fún wa yìí ó nílò wípé ká túbọ̀ máa gbárùkù mọ́ wípé ọlọ́run ní nǹkan pàtàkì tó torí ẹ̀ṣẹ̀ dá wa sápá ibẹ̀ yẹn a wá gbọ́dọ̀ sọnù àbí kẹ́nìkan wá mú nǹkan àjèjì kan kó mu sí àárín wa káwa náà máa wá máa bá rán orúkọ á máa roni àpèjá sì máa ròyàn kí ló ń jẹ́ yorùbá mo dárúkọ nígbà kan mo ní tọmọ kan bá ń jẹ́ Ìbírónkẹ́ a ti mọ̀ pé ìyá àti bàbá ẹ̀ ń ṣe ní àjọṣepọ̀ ìbí wà ń bẹ́ẹ̀ ni bóyá ìran ni wọ́n mọ̀lẹ́bí ni wọ́n ọmọ ìyá pàpà ni wọ́n tẹ́ ẹ bá wo kábíyèsí bàbá wa ọba àlọrin ẹ̀míà ìlú Ìlọrin orúkọ ilẹ̀ kóòtù òjìrè tí wọ́n ń jẹ́ ó jẹ́ Kọ́lápọ̀ ọmọ Bàgàbàrí ọmọ ẹ̀gbọ́n nìyá ọmọ àbúrò ni bàbá tẹ́ ẹ bá wá wò tẹ́ ẹ bá wá mú orúkọ wa tẹ́ ẹ bá fọ sí wẹ́wẹ́ tí àwọn olóyìnbó ń pè ní sílébù ẹ adé yimika a ti mọ̀ pé ìdílé adé ló ti jáde ọlá ń rewájú a ti mọ̀ pé à ń ṣèbẹ́ lọ́hùn pé a fẹ́ kí ọlá àbí ọrọ̀ àbí búrùjí àbí ẹwà tí ọlọ́run ṣe fún wa kó máa ṣe kíni kó máa tẹ̀síwájú ẹ̀yin ẹ wá fọ yorùbá sí wẹ́wẹ́ yorùbá ẹ dákun kí ìtumọ̀ ẹ̀ nínú nínú traditional dictionary kan tó wà ní York Museum ní Britain wọ́n kọ síbẹ̀ ìtumọ̀ Yorùbá wọ́n ní a deceitful person ẹlẹ́tàn ènìyàn tẹ́ ẹ bá sì wò lóòótọ́ láàárín àwa tí àwọn tí wọ́n ń pera wọn ní Yorùbá yìí àbí àwa tá a wá láti kó ojú òjire tí a àforúkọ gidi pera wa yìí ẹ̀rí pẹ́ tàn jẹ́ pọ̀ hmm. ó pọ̀ ó pọ̀ òun ló sì ń dà wá láàmú títí dé ni àní fàgbàfẹ́ nìkan ìyẹn ò ní jẹ́ ká yógún àní ṣòdodo láàrin ara wa ẹni bá ń lọ síwájú a máa fà sẹ́yìn tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ló yẹ kó wà láàyè tó dáa yorùbá ẹgbẹ́ ẹ̀ ló máa fà sílẹ̀ bí yorùbá kan bá jẹ ààrẹ orílẹ̀-èdè yìí bó ṣe máa já àwọn olóyìnbó máa ń pe kinní kan ní first eleven pé ẹni ẹni mọ́kànlá àkọ́kọ́ tí hmm. tá a bá fẹ́ gbá tá a bá fẹ́ ṣe Eh, eh, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá hmm. agbọ́pẹ́ àwọn first eleven wa àwọn mọ́kànlá àkọ́kọ́ ẹ̀tò wọn bọ́n ṣe máa fà wọ́n ṣubú lọ́ máa máa wá ìyẹn ló jẹ́ kí n ṣàlàyé wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò kì í ṣọmọ Yorùbá o ọmọ kóòtù òjìrè ni mí.